ẹnìkan kú ọ̀pọ̀ farapa níbi ìjà ìṣọ́ àmọ̀tẹ́kùn àtàwọn haúsá lásìkò ìjà àgboro tó wáyé fún bíi wákàtí kan àbọ̀ gbáko láàrin ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn àtàwọn haúsá tó wà lágbègbè Àtìkankan ládó èkìtì ni èèyàn kan ti gbẹ́mìí mì nígbà tí ọ̀pọ̀ farapa yánnayànna kò dín ní mẹ́rin lára àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn tó farapa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún àdúgbò Àtìkankan yìí ni àwọn haúsá àti àwọn ẹ̀yà míì máa ń sábà ń gbé ní adó-èkìtì tí wọ́n sì ń ta ọjà wọn ó jẹ́ ibi táwọn èèyàn máa ń bẹ̀rù gidigidi nítorí wọ́n tún máa ń ta igbó àtàwọn egbògi olóró míì níbẹ̀ àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú wọn sọ pé ní kùtùkùtù àárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkànlá oṣù karùn-ún yìí àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn lọ sí àdúgbò náà láti lọ lé àwọn oníṣòwò náà kúrò ní ojúkò náà ṣùgbọ́n ọ̀rọ̀ náà kọjá bí wọ́n ṣe rò pẹ̀lú báwọn haúsá wọ̀nyí àtàwọn jàǹdùkú mìíràn ṣe kọjú ìjà sí àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ọ̀hún lásìkò náà ni ìbọn ba ẹnìkan tí wọn kò tí ì mọ orúkọ rẹ̀ tí wọ́n sì gbé e dìgbàdìgbà lọ sílé ìwòsàn níbi táwọn dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti jáde láyé kò dín ní mẹ́rin lára àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn tó fara pa yánnayànna bẹ́ẹ̀ ni wọ́n sì ba ọkọ̀ tí wọ́n gbé lọ síbẹ̀ jẹ́ nígbà tí akọ̀ròyìn aláròyé dé àdúgbò náà lẹ́yìn wákàtí díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé níṣe ni àdúgbò ọ̀hún dá páropáro bákan náà ni àwọn ọlọ́pàá kò gbèrègbè dúró sí gbogbo àdúgbò ọ̀hún alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì ọ̀gbẹ́ni sunday abutu sọ pé kò dín ní mẹ́rin lára àwọn tó dá wàhálà sílẹ̀ ní àdúgbò náà tí ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ ó ṣàlàyé pé àwọn mẹ́rin tọ́wọ́ tẹ̀ náà yóò fojú balẹ̀-ẹjọ́ ní kété tí ìwádìí bá ti parí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ ló ní àwọn agbófinró ti dá àlàáfíà padà sí àgbègbè náà bákan náà ni ọ̀gá àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ èkìtì ajagunfẹ̀yìntì joe kọ́mọláfẹ́ sọ pé àwọn ọmọ ogun òun kò múra ìjà lọ sí àdúgbò ọ̀hún wọ́n kàn lọ pàrọwà sí àwọn oníṣòwò náà ni láti bọ̀wọ̀ fófin ìjọba ni ó fi kún un pé mẹ́rin nínú àwọn ọmọ òun ló wà nílé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ níbi tí wọ́n ti ń gba ìtọ́jú pàjáwìrì tẹ́ ò bá gbàgbé àìpẹ́ yìí níjọba ìpínlẹ̀ èkìtì pàṣẹ pé kí àwọn haúsá àtàwọn oníṣòwò míì tó wà ládùúgbò ọ̀hún kúrò tí wọ́n sì ti pèsè ọjà míì fún wọn láti máa bá káràkátà wọn lọ. Taofeek Surdiq ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí gbọ́yìn.